Foreign Service Institute, Yoruba Basic Course, Unit 5. Basic Dialogue. Dialogue for Learning. Ewo. Ewo. she, she, Èwo lẹ ṣe. Èwo lẹ ṣe. How are you doing? It was last year. How are you doing? It Èwo lẹ ṣe? T. ti Olúwa Olúwa Olúwa Olúwa Aṣetolúwa àṣẹ tolúwa. We do God's will. Àṣẹ tolúwa. We do God's will. Àṣẹ tolúwa. Sí. Sí. Ìyọnu. Ìyọnu. yanu yanu kò sí yanu kò sí yanu ṣé kò sí yanu ṣé kò sí yanu. I hope there's nothing wrong. Ṣé sí yanu.